حق ربكم سبحانه وتعالى على التقوى في أماكن مختلفة في القرآن الكريم ولذلك كان من لدى النبي صلى الله عليه وسلم أن يحث أمته على التقوى قال جل وعلا يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا الآية عباد الله نواصل بإذن الرحمن مما نحن عليه مما يتعلق بأحكام التطوع وصلوات النوافل والقربات وتقربا إلى الله سبحانه وتعالى كما فتحنا لكم بابها مما قد سبق من الدروس فالآن إن شاء الله ندخل بصلاة في أول الأمر كان فريضة على نبيكم صلى الله عليه وسلم وكان فريضة على أصحابه قبل أن يخفف لهم كما ثبت ذلك في قوله سبحانه وتعالى أعوذ بالله في قوله تعالى يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إلى آخر وهذه الآيات لا يبين معناها إلا إذا ذهبنا إلى الصحيح من حديث رجل يقال له السعد بن هشام رحمه الله تعالى أنه ذهب إلى أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها قال قلت يا أم المؤمنين أنبئيني أن قلت رسول الله صلى الله عليه وسلم فقالت أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها أفلم تقرأ القرآن قال قلت بلى قال فكان نبي الله صلى الله عليه وسلم خلقه كان القرآن قال الصالح بن هشام فهممت أن أخرج منها وأن لا أسأل أحدا شيئا حتى أموت ثم بدا لي أن أسأله عن صلاة الليل رسول الله صلى الله عليه وسلم فقلت يا أم المؤمنين أنبئيني عن صلاة الليل رسول الله صلى الله عليه وسلم فقالت أم المؤمنين رضي الله عنها وارضاها أفلم تقرأ قول الله يا أيها المزمل ثم بين أم المؤمنين عشر رضي الله عنه وارضاها له بأن رسول الله صلى الله عليه وسلم في بداية الأمر جعل الله قيام الليل والوزر واجبا عليه وعلى أصحابه رضوان الله عليهم ثم صلى النبي صلى الله عليه وسلم وأصحابه سنة كاملة ثم خطب الله لهم بآخر هذه الصورة بقوله علم الله أن لا تحصوها فتاب عليكم عباد الله احرصوا على المحافظة على الوتر واعلموا أن رسول الله صلى الله عليه وسلم لا يداها في الحضر والسفر وقال يقول هذا سؤال مسلم أترى قلقا كان النبي صلى الله عليه وسلم إن شاء الله رمضان ala ní sàrò bụ ìjà jẹ fún anábì rẹ àti àwọn sọ̀hábà àti gbogbo ẹni tó bá tọrọ anábì sallallahu alaihi wasallam ti àwọn aráàlú kan inú ẹni tó jẹ pé ó fi máa gbọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam àti máa tẹ̀lé ìlànà rẹ̀ ó fi káyọ̀ tó kẹ̀ ọjọ́ kẹ̀yà náà ilé àdàlọ́ sọ atọ́nà wa gbogbo ẹnìkẹ́ni tó bá dápẹ́ ìpara ọlọ́run ọba ní gá ìdìbò ti ayé rẹ̀ irú àwọn ẹni báyìí iná ẹ̀ lọ́wọ́ náà lẹ́kùn tó bá sọ́bọ̀ sọ́bọ̀ yóò nù ìjẹ́ lílì náà sá pèsè lẹ́yìn tá a sọ pa bẹ́ẹ̀ fún àwọn èèyàn tó wọ̀nyí àwọn tó bá ọba pèsè ẹlẹ́kùn pẹ́ ń tí ọba kẹsàn àwọn ń bá ọ̀rọ̀ bọ́ nínú àwọn kókó tó ti ṣáájú nípa àwọn nǹkan gbé wa súnmọ́ Allah subhanahu wa ta'ala bákan náà táàkù wà nínú àtọ́nà àwọn ọ̀pá ọlọ́run bá táwọn sọ̀rọ̀ wọn yìí ó náà ní ìmójútó ìran wa ìmójútó náà fìlà ìmájẹ́ nìtọ́jọ́ wípé ọ̀rọ̀ rẹ̀ nìkan ni ó máa kí ó sì jẹ́ pé aṣọ fún wa ní àdìsọ àmọ́rin mi yá sọ̀rọ̀ wípé ìwọ́n tó àwọn ẹ̀ńtọ́jọ́ rẹ̀ ń ga tóun bá ti di gbogbo ẹ̀rọ wọn gbàgbọ́ àti ń bẹ̀ àní ń bẹ̀ nígbà tó mú bẹ̀rẹ̀ kó báyìí pé kò sí ẹni tẹ mẹ́rin ọ̀rọ̀ jù ní yàtọ̀rì fún àwọn sọ̀rọ̀ àti ó sọ̀rọ̀ ọba ní kò sọ́yìn kẹta ó yóò kó mìíràn rẹ̀ àyàfi kó jẹ́ pé ilà àkókò bàtìlẹ̀ òṣòro à wàtòṣòro à wàtòmùnú à wàtòmùnú à látàdà àlè àfi kó jẹ́ pé tí wọ́n mọ̀ ọkọ̀ fúlẹ̀ ọtọlẹ kọtọlẹ wọn máa gbé títí tí yóò rẹ bá fi dáa sí ajẹ gbígbé ajẹgbèsè kápọ̀nì náà wà fíl náà fílà púpọ̀ ìlọ́fà káàkiri sọ àwọn ọ̀rọ̀ wákì àtàwọn tó ta aláfà pẹ̀lú wọn nínú ìdájọ́ yàrá rahman tó tà tèmi ọfẹ́ tó mú nǹkan tó jẹ́ pé náà fílà ni ọ̀gọ̀ọ̀rọ̀ wa lẹ́nu ńlá jẹ́ pé ẹlòmíín dátara pé ń kọ́pì ń tọ́sí ẹni tí ẹjọ́ kí mo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni jẹ́ kíṣẹ́ ìtẹ̀ òun gbà mí lé lọ arákùnrin kejì náà àwọn abidjan kan máa wọlé lọ ni òun náà wọlé lọ pẹ̀lú rẹ̀ ó ti máa pé ẹni àkọ́kọ́ tó kí ṣàìsàn tó lọ rè kọ́ wọlé lọ yìí òun ní tí ó kúrọ̀ ó ti mà kó dájú fóun pé tó bá rí ìdajì àbóhùn táǹpọ̀já rè kó là òun ó kì í náfìlà táǹpì rè kó tìrò ẹni tọ̀hún ó ní àjọwò pé àwọn tó bá ti kí ṣàìsàn máa wọlé lọ ni òun ó sùn fanfan táǹpọ̀já rè ó bìlà ni ńlá sọ pé a tètè tara lójú pé ẹ̀sìn ọlọ́run ó tún fún wa ní náfìlà kọ́kọ́ jẹ́ wípé a gbọ́dọ̀ fọwọ́ kéré rẹ̀ kí ló fà tó fi jẹ́ pé àwọn àfa àgbẹ̀ rahimahullahu ta'ala ikhtalafu wọ́n sì ya pẹ̀lú fífà tó yẹ ṣé ọ̀rẹ́ rẹ̀ ni àbí èso ọ̀rẹ́ rẹ̀ bá lè dé kó wọn lọ ọ̀rẹ́ yẹn ni ọ̀rẹ́ yẹn kọ́ ìpè ètò tí mo sì بعد صلاة ìṣá لين ìgbà tá a bá kírun ìṣá tán تي تي تي تي، fún wa títí صلاة الفجر، ó fi di àsìkò sọ̀láṣì fájẹ̀ tí ó fi di àsìkò nu ìdájídà máa ń kí tá à ń pè ní wútírù nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ láwùjọ wa wọ́n ní ṣáfù àti wútírì wútírù náà ni ṣùgbọ́n gbọ́dọ̀ ṣáfù òun náà ní kí nǹkan wá ní ìbejì wútírù ó ní kí nǹkan wá ní ẹyọ tí ò lè pé wítírù yìí àròsùn sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hárà ọlọ́run bá fi wọ́n kọ́ alẹ́ pọ̀pọ̀ pọ̀ arúgbó àwọn àfa àtọ̀tọ̀ pé ọ̀rẹ́ yẹn ni mùsùlùmí gbọ́dọ̀ wítírù rákà tí ò ṣe é yálà ó tó sùn o yálà nígbà tó bá òru o kí wọ́n ti pàtàkì àwọn àwọn àwọn àwọn àwọn sọ pé dandan òun náà ni èèyàn gbọ́dọ̀ kí irun wítìrì ọ̀rẹ́ rẹ̀ àti ẹnìkan táwọn pé náà bàbá kiri nínú àwọn Hanabila àbàbí àlọ́rẹ̀ pọ̀ jùlọ náà wọ́n wípé ọ̀rẹ́ rẹ̀ bọ́tà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tó jẹ́ pọ̀nà tó ti lé lẹ́nu ọ̀la àlẹ́ wọ́n lọ síbi yí pé náà fílà yìí kìí ṣe ọ̀rẹ́ yẹn bá súnà tó mọ̀ àkàrà kìí ṣe ọ̀rẹ́ yẹn bọ́t ọ̀rẹ́ súnà tó jẹ́ yí pé náà kìí ṣe sunna téèyàn máa ń fọwọ́ gẹ̀gẹ̀rẹ́ mú súnà tó jẹ́ pé kò gbọ́dọ̀ bọ̀ mọ́yàn tó ní kí ni. wọ́n lára kọ̀kọ́ ni wípé káàní Rasulullahi sallallahu alaihi wa sallam àlẹ́yà abdulhadu wa yi ile kìí fi náfìlà yìí lẹ̀ ọ wà o o a òun náà ní nínú àwọn nọ́tìlá tí èèwà abẹ́wọ́ ń bẹ̀ kí n lórí àjò náà oníkàkéwù ti wà ọ̀rọ̀ kan. ọ̀rọ̀ mi ta tó ti sọ yí pé súnà yìí nọ́tìlá yìí súnà ti mọ̀ àkàrà ó gbé kú òní ọ̀rọ̀ yẹn òní àni máa àkàràjà wọ alimadu abi shayba rahmatulah ta'ala min hadith ali ibn abi talib وقد الإمام النسائي في سننه أيضا علي بن أبي كان يقول من نورة علي منصور تروي ما بل بن أبي lọ́dún yẹn lọ́wọ́ àwọn ọ̀rọ̀ náà wípé aliwítìrù alimọ̀ sọ pé wítìrù tẹ̀ rí yẹn ìrun tá a máa ń kí tá a fi ń ṣe gbogbo ìrun tá a ti ń kí bọ̀ lóòjọ́ tá a fi ń ṣe ní àṣọ lẹ́yìn sàbí hásmìkà ayé àtẹ̀sọ̀ láti fún àgbàtúrà alimọ̀ sọ fáwọn yìí pé kéé ọ̀rẹ́ yẹn gẹ́lẹ́ bí ìrun wákàtí márùn-ún tá a ní kẹ́ ẹ máa kí òun ìṣọ̀rọ̀ rẹ̀ wàláàkì ṣùgbọ́n o súnnà tani sàdúnà rasulullah sallallahu alaihi súnà kan tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam òun ló fi lélẹ̀ ní ìlànà ìgbé lára ojúṣe ẹ̀sìn tajà lọ́sùn táwọn ni. ibi tọrọ náfíà tó lóòrìn lè nínú ẹ̀sìn wa nípìnlẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀yẹ ni. walakin Allah khaffafa ṣùgbọ́n ló ń padà sí ẹ̀ẹ́dẹ̀ fún ẹni ó lọ bá yàwó àyíṣà lọ́dún lọ àmì àjọ kan bàtà lọ yàwó àyíṣà ọkọ ẹkẹkọọ bẹyà ọmọ sọ pé yà ọmọ mọmìnì àmì èyí ni ànkúlùkì rasulillahi sallallahu alaihi wasallam sọ́ọ̀dì ní ìṣàmù ni òun wọn lọ́yìn lọ́ba níbi sallallahu alaihi wasallam ọ̀hún lọ́ba àyíṣà lọ́dún àmì àjọ kan ọmọ sọ pé yàwó àyíṣà àmì èyí ni ànkúlùkì rasulillahi sallallahu alaihi wasallam ìwà ànábì ìbàdúrà ànábì sọ̀tọ́lámá báwo ló ti rí ìyàwó ń jẹ́ ọ̀pọ̀lọ̀ àbúǹkọ́ ìyàwó ń gbé sáàlì ní ìṣàmù wípé abúlàmù tẹ́tọ̀ ọ̀lùkọ̀rọ̀ àrùn ṣé ìwé ẹ̀ka ọ̀lùkọ̀rọ̀ àrùn ọlọ́run ọba tọ́lọ̀ fẹ́ràn ìgbésọ̀lá mi ó tù dára sáàlì ní mọ́mọ́ ìyàwó ń sọ wípé ó bá mẹ́ta káfàlà sílẹ̀ ìjọba àná ṣùgbọ́n lẹ́yìn mùsùlùmí tó ní kùránì ọ̀tọ̀ ìwà wọn ọ̀tọ̀ ìní òfin ọ̀sọ̀ yìí ẹ má ti má ṣe àpá òfin tó wá sọ ọ̀rẹ́ àdùdùlá jẹ́nu ara rẹ̀ lọ́hùn wípé tóun bá ṣe ìkẹ́ ẹ má rò pé ní ló ti mọ̀ ti tọ́ ẹ̀dọ̀ ìwà ìyàwó yẹn ọ̀rọ̀ ẹnu mi ẹ ọjọ́ ìpè ní sẹ́mọ̀ sọ pé gaa máa ń wájú wa mùsùlùmí ẹ máa ń wájú ara brazil kẹrẹ náà máa ń ohun ara o agbọ́dọ̀ kẹsàn pẹ̀lú àlùkò àrùn kiri eléwé sọ́ni ìgbè sọ́ọ̀mù ìgbà tó wá gbọ́rọ̀ yìí ọ̀rọ̀ tí àwọn yìí ó ti pa gbogbo nǹkan tó ń ẹ̀fẹ́ lè ó ti fámù lẹ́rìn. ó ní mo ti pinnu tán kí n máa sọ

ṣé o ka kùránì ni ọ ka gbólóhùn ya ayo alimọ̀zánmẹ́lì tọ́lọ̀ sọ fún àkàtì yìí pé ìrẹ́ mọ̀zánmẹ́lì jíde lóru mú mbẹ́ o àbíkó ojú olóyè àbíkó kan sí ó sì máa ka kùránì nígbà wọn náà bá ti sọ̀kalẹ̀ fọ́ ni gbólóhùn yìí yìí ọwọ́ sàlàyé na mùsáàdì tó jáàbù pé eléyìí ń lẹ̀ra a àwọn sọ́sọ́ lọ́wọ́ àrùn ọ̀sánlá ọlọ́run fi sóra yìí ó fi pàtàkì láti ẹ̀kọ́ máa fi mú lóru gbogbo àwọn sọ̀hárà sọ̀rọ̀ ká sọ̀rọ̀ máa orí àti bá ń fi rúmà ń sọ níbi kọ́sọ̀ ìgbẹ̀yìn ẹ̀ka lẹ̀kọ́ nìyẹn àdúgbò yẹn lẹ́tìlá lóru ẹ̀rẹ́fẹ̀ lóru tó di di ọdún kan pípé àtàwọn sọ̀hárà kí ń tí ọ̀ràn yẹn fún wọn lọ́dún súnmọ́ àkọ́kọ̀lọ́ àgbọ̀n lẹ́yìn ìgbà lọ́wọ́ fún wọn pé tọ́ ọlọ́run bá ti mọ̀ pé agbára ni mọ́fẹ̀ẹ́ dáa wọ́n jẹ́ kọ́ máa lọ́wọ́ ọlọ́run tẹ̀lé fún wọn. yàrá ń ṣàní àròsù sallallahu alaihi wasallam ń kírun òru oníbàtà náà sọ fún mi nípa wútúrú ànábì sallallahu alaihi wasallam bóòlù àti tètè wá máa ń kí wútúrú rẹ̀ dáa bẹ́ẹ̀ nù àyè tó bá kírun lórúkọ ọ̀sọ́ yìí bóòlù ní ṣe so tí ó sọ di àṣọ ìyàwó àìsàn náà àdìsọ sọlá náà mọ abdullahi wòtò wá kọ̀ọ̀tọ̀ hó rọ sẹ́nu bá ti fẹ́ sùn àbá wá pákó rẹ̀ àti ohun tó gbé kò sí yóò títí tọ́ba ti jí yóò rún pákó tàbí ẹgbẹ́ rẹ̀ yóò dọ́jẹ́ wọ̀ lára yọ̀rọ̀ rẹ̀ kéwù. irun tọ́ba fẹ́ kí sọ́là àtẹ́yìn kọ̀ọ̀mì pàtẹ́yìn yóò kọ́ kíráká méjì tí ó kù yẹ. lẹ́yìn ìgbà rẹ̀ ọwọ́ àtẹ̀síntàjẹ́ àti sọ̀tìmọ̀tìmọ̀ àbùbá. àwọn fún ọ̀wá ni ntí nìyẹn wa ń ṣàn kọ́ sáré nìyí ó jẹ́ àmọ́ wípé níbẹ̀rẹ̀ ẹ̀sìn inú ti dọ́ràn ẹ̀yàn ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ọlọ́run padà dẹ́wọ́ fún àdébí sallallahu alaihi wasallam wípé kọ́ máa ti bọ́ bá ti rọ̀ lọ́rùn ìlọ́pọ̀ tó ń fa sọ pé abàdúgbò pápó rẹ̀ rẹ̀ agbègbè rẹ̀ tó sì ìgbà tó bá wá kára jí iná ni di ọjọ́ náà yẹ fún má wípé jẹ́nàdàgbà ṣùgbọ́n ó ti ń fẹ́ súnmọ́pọ̀ dandan òun náà ni kí mùsùlùmí ó gbìyànjú ó rí pọ̀ wọ́n kíwó tí ìrún tá fi máa ń sọ ìrún di àṣọ ìbéèrè wà lórí pé tam adad mélòó ni látàtà fẹ́ kí láti kíwó tí ó wà bákan náà ìgbà wo ni àmà kí sàtà الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونشكر له ونثنى عليه ما هو اهله سبحانه وتعالى ولا نحصي ابدا ثناء عليه بل هو سبحانه وتعالى كما اثنى على نفسه عباد الله قد صنع عن رسولكم صلى الله عليه وسلم من حديث علي بن ابي طالب رضي الله عنه وارضاه ان النبي صلى الله عليه وسلم صلى وتر يومان فقال اوتروا يا اهل القران فإن الله وتر يحب الوتر واعلم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم أن العلماء رحمه الله تعالى جعلوا أوقات الوتر متعددة بما رأوا من أحاديث الصحاح عن رسول الله صلى الله عليه وسلم منها وقت الشمال وكذا في السحر كما صح ذلك من حديث أبي هريرة رضي الله عنه وارضاه أن النبي صلى الله عليه وسلم قال أوصاني خليلي بثلاثة وذكر منها وأن اوثر قبل أن أنام ومثل ذلك أيضا في قصة أبي الدرداء كما صح ذلك في الصحيح نبي صلى الله عليه وسلم نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا لما يحب ويرضى أقول فهم اختصار مسلم ذلك فيه أقول أقول كذب يفعل النبي صلى الله عليه وسلم امر bọ́ ìpè náfúlà mútìrù eléyìí tá a mọ́ ń kí àwọn àsìkò táwọn afọ àkàlẹ̀ ọjọ́ ọ̀nà bíi mẹ́rin tọ́jọ́ ti dẹgbẹ́lá mùsùlùmí gbọ́dọ̀ tó yókùrù kánú mẹ́rẹ̀ẹ̀rin alákọ̀ọ́kọ́ òun náà ní kéèyàn ò kí wítìrì kó tó sùn lálẹ́ lẹ́yìn sọ́tò ìṣá téèyàn bá tó wọ̀n ṣáàtọ̀ irú èèyàn wo ni wọ́n fẹ́ kún tó kòrò àsìkò yìí òun náà lẹ́nu tọ́jọ́ wípé oúnjẹ mọ̀ lámọ̀dájú bọ́lá wọn bá ti dá ẹ̀dá ara àwọn tàbí irú ìrànṣẹ́ tó ṣe lọ́jọ́ táwọn wíì

nínú ẹ̀ ó ń sọ ọlọ́run bá sọ fún yín pé ọmọ ẹgbẹ́ àwẹ̀ ọjọ́ mẹ́ta ń gbogbo oṣù ha àtẹ̀bí tó kọ wípé kọ́ máa sojú òkòrò kọ́yọ lẹ́sílẹ̀ aláka méjì láti kò ha ó gbà bọ́lọ̀ yẹ àwọn àdókò kọ́rọ̀ mọ́ náà. bákan náà wà á ní owó tí ọ̀rọ̀ kọ́bí àná ó tún pa mí láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kí n máa fi wúsírì tó sùn ma wáyà jábìrì wá kí àrà yìí pé mẹ́nu ọ̀fà ẹni tí bá ń bẹ̀rù wípé lẹ́yìn ń bẹ̀rù pé tó ń bá ilé sùn òun á lè dìde ní òru náà kí rẹ̀ látàlẹ́ lọ. kọ́kọ́ ẹnì pé wọ́n mọ̀ mọ̀ pé ó ṣeé ṣe kó wọ́n mọ̀ jì akụkụ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹnì tó jẹ́ wípé ọmọ àmàdájú wípé bíbélì láì tààlà òun ó lè jí kọ́pìlà tó lọ́rẹ̀ ìfọ́jìlì sáájú kọ́pìlà bọ́ọ̀lá àwọn afáàní nǹkan da àgùnfẹ́ hákì irú ọrụ ẹni báyìí wípé ọlọ́wọ́ sínú rẹ̀ lára àti máa ń kó máa ẹnìkan bá yẹ pé òun náà rò pé àtúnṣe àmọ́ jago márùn wà lórí yìí ti jago márùn kí kí sáà mọ̀ jáde tó dà tọ́mọdé kò náà rẹ̀ kà lè lọ lára di àsìkò yẹn torí kí ni torí pé ìrún téèyàn bá fi ń gbà náà ayé tẹ̀síhádùn wọlé ayé àwọn bá dá yẹn wọ́n máa ń lọ káàkiri pé ta ni kí òun lọ́wọ́ kẹ́yìn fàdà kò sẹ́ni bá dìbẹ́ jẹ̀má ìgbàgbọ́ tabaraka ẹ̀rọ sọ̀rọ̀ yìí ọlọ́run bá máa wá sí sẹ́mà ọlọ́run bá máa lùwẹ́yà jábù sàyí pé táìmù yẹn ilọ́ fàhíyà àpùbọ̀ ilọ́ dáàjù fẹ́ni tó mẹ́wù pé òun ó lè láǹfààní àti ibi máa já kálùbọ̀dá ìgbòrà ọ̀sọ̀ ìrìn ọ̀sọ̀ nígbà náà ó dàpọ̀ lẹ́gbẹ̀ẹ́. àsìkò ẹlẹ́ẹ̀kẹta àwọn onímọ̀ ní ẹnìkan ló bá jí táìmù tó dé sí fájìlì ti là ṣùgbọ́n àti kìsúwì àbọ̀dá ìgbòrà ẹni tó láǹfààní àti kí wo tiẹ̀ lẹ́nu táyé nìyẹn alákọ̀ọ́rẹ́ yìí apákan àwọn ṣàfihàn kọ̀tùmọ̀ lọ́ọ̀tù ààrẹ wọ́n ní irú ẹni tó rẹ̀ bá jẹ́ lókùn gbọ̀dọ̀ ẹ̀pà àti ìkírun pàdé àwọn faramọ́ pé kó kí rẹ̀ náà lásìkò yẹn. nǹkan lórí ṣùgbọ́n irú ẹni lókùn gbàtí fájìlì ti lọ káàkiri jáde ti lè là kò lè kí òun má kò lè kí ó ti lè má yóò wá lọ rè dóde àsìkò ẹlẹ́ẹ̀kẹrin abẹ́kọ̀ọ́dọ̀ ṣàfihàn wọ́n ta àsìkò wútìsì mẹ́rin torí báwọn gbà wípé tọ́ba lè tọ́ba dí ṣáájú kí á tó kírun síbi àbúrò bàbá àti ìlà òkè àsìkò ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ní àsìkò tó jẹ́ wípé òòrùn ti yọ tán ó ti bọ́ àsìkò dùn ha

ńlọ dáadì torí àhàdìsì yàrá àyíṣà rọ́bì ọlọ́ àyìn ọ̀rọ̀bá ha ìṣẹ́yìn náà sọ̀rọ̀ tààlà yìí pé káàdì rasulullahi sallallahu alaihi wasallam ìlà ọgọ́lẹ̀bà wò náà wájà absalam tí o ó bá lọ rè é lọ tàbí ìgbésẹ pípé tó kọjú àmì salam tí o fi lè kírun mútírù rẹ kílẹ̀ tó má ó ní òṣìṣẹ́ ọlọ́run ayọ́ wà á sí ní ọ̀sán nàhárù kan sọ̀rọ̀ ti mọ́ tán tó jẹ́ pé òru ti pẹ̀lú ẹ̀kọ́ wa lẹ́nu àwọn afọ àwọn ni ẹni ọba jẹ́ pé àtùkù ẹlẹ́ẹ̀kẹrin ìlọ́fẹ́ mu adẹ́kọ̀ọ́dọ̀ jùmúrù làmọ́ àkójẹ́ mẹ́ta torí pé jùmúrù ní ka àsìkò ìgbàtàkọ̀jáde ti là tí ààfin ti súnbí wọn ní kàmẹ́ ní wọn ẹni ọba sọ pé àkójẹ́ mẹ́rin ó ní ẹni ọba sọ pé àkójẹ́ mẹ́ta ṣùgbọ́n káàtì lálẹ́ ká tó sùn fẹ̀yìn tó bá jẹ́ wípé òun náà mọ̀ pé òun ò lè jí ìdájí bó ṣe ń bá rẹ̀ ẹnì ọmọ pé òun ó jì ní ìpínlẹ̀ láì tààlà kó kí ní ìdájí káàtì jáde kọ́ là iná dáa jù ẹnì ọmọ wa gbọ́ bọ́lọ́ kò kí lálẹ́ kò kí ìdájí káàtì jáde tó là kó kí ní bàtílẹ̀ sí mọ́tà lásìkò òdò ha kó tó lásìkò òdò òyìnbó ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ ní tiẹ̀ kí náà ní ẹ̀kọ́ náà tábà fẹ́ ti lọ́sàn tó yẹ pé ọba fòrú láti ti lóru kàkà tó yẹ kó fi kíráká mọ̀kẹ́là yọ wà fi kíráká méjìlá afárá ti bẹ̀rù gbogbo bàtà bá jẹ́ pé wútìrì wa jẹ́ pé kúgbà àtúntàdé làárẹ̀ kárẹ́ tiwa òǹkà wútìrì ọ̀rọ̀ bíi mẹ́jọ ni àwọn àpá àpá àpá àpá lórí pé òǹkà wọn náà jẹ bọ̀ ilé ó lè jẹ́ rákàtà. ó lè jẹ́ rákà mẹta tó bá jẹ́ rákà ẹni láǹfààní kó kí nítẹ̀ẹ́nú ọ̀nà méjì wọ́n wù ú kó kí mọ́tẹ̀ẹ̀ta papọ̀ sárdán láì ní sẹ́sẹ̀ jókòó láàrin mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta kó kí náà ó sì ka táyà kẹ ọ̀sán rẹ̀ tó wù ú ó lè kọ́kọ́ kí méjì wá sẹ̀ sí mo gbọ́dọ̀ sọ pé à ìbílẹ̀ kàwé ìdáná ni tó bá jókòó táyà tà ẹ ẹnà kejì kó wá sílé báyà kó fi sílé náà gbọ́dọ̀ sílẹ̀. tó wù ú ó lè ṣe lákà márùn ní wútìrì rẹ̀ mákà márùn tá a pè ó lè ti ní méjì méjì kọ̀ọ̀bẹ̀rẹ̀ pàpà yẹ tó sì wù ó lè ti bára àrùn papọ̀ lẹ́ẹ̀kẹ́ náà sárdá kọ́ wá fi sálámà ẹ̀yọ kàtàkàwé ẹ̀ ewu ti nwere méje náà o lè ti ní méjì méjì méjì obìnrin ọ̀dọ̀ parí ẹ̀ pápá tó wù ó lè ti lákà án o án tó bẹ́ẹ̀ kì pápá wù ó ní méjì méjì méjì méjì yóò wà kíláàkà ẹlẹ́ẹ̀kẹsàn lọ́nà táyà yóò náà kíkọ́ àdúgbò lákà mẹ́sàn lọ́bẹ̀rẹ́ ti lákà mẹ́jọ yóò dókòó táyà ṣùgbọ́n kó bá sọ níbi tí lákà mẹ́ta yóò wà dìde gbogbo àwọn kẹrin ló lẹ́rìí ṣùgbọ́n àsìkò lọ yóò wà dìde yóò wà kíláàkà ẹlẹ́ẹ̀kẹsàn yóò mọ́tà tá à ń sọ ìwọ́n lé ti ní mọ́tà mọ́tà mọ́tà méjì méjì méjì méjì méjì sí èsì fẹ́ tó bẹ̀rẹ̀ pàdé. ọ̀rọ̀ míì pé tọ́gbà wù nínú mọ́tàlá yìí ó lè ti mẹ́rin mẹ́rin mẹ́ta tọ́gbà tó wù ó lè ti láka mẹ́tàlá ìgbà tàbí gbogbo ọ̀rọ̀ tó lè gbà sí ẹ̀yọ́ kan mẹ́ta márùn méje mẹ́tàn mọ́kànlá mẹ́tàlá ṣùgbọ́n ìwọ àmà kílẹ̀ rẹ̀ níjọba ìgbàlódé nílẹ̀ ìtàhálà ṣùgbọ́n tá a fẹ́fẹ́ kún dàbà lọ́bi aládùn yìí pé ẹnì bàbá jẹ́ pé ẹyọ kan ló máa kí dàbẹ́ kí àdàbà ìlọ́bi yẹn fẹ́ lò àbẹ́ka ló máa kí àbẹ́ka ló máa kí èyí tẹ̀ máa mú wá fẹ́ kí nù gbogbo tá a sọ̀kalẹ̀ kọ́pá ilé wa gbogbo ìrànlọ́wọ́ lóru èyí ò láwọn náà fi kí àbájáde káfíńtà lọ́mọ ti ní wótìrù rẹ̀ lóru ọlọ́run bá kára àpò òun ọ̀la lọ mọ̀sálà máa fi jí àlàfẹ́jáde nílà àkókò lọ́wọ́ tí mọ́sáàsì ó dúró díẹ̀ tó bá ti di àkókò dùhà sílẹ̀ tí mẹ́ta dáa ó kí àwọn kàkà fún ẹgbẹ́ mẹ́ta yóò fi kí mẹ́rin báyìí ni àlejò ti máa ń ṣe ìyàwó ti sọ pé wà á kí àwọn ọ̀sọ̀rọ̀ báyìí sọ́lá mi sọ́lé tí ń ta aṣọ àrọ́tà á àwọn tí máa ń wá ń kí láká méjì là ń tiẹ̀ tó bá jẹ́ pé òun bá lọ rà lọ tí ọ̀bá lè fi àti gbọ́dọ̀ ọ̀gá mẹ́rin. insha Allah ta'ala àádùn bíi bíi ọba di ijó mẹ́jọ ní kára fúlùmù rẹ̀ bàtẹ́ ìyá mẹ́sàn-án àmọ̀ tẹ̀wá lórí àwọn sáà alákọ̀ pẹ̀lú àkàmì wọ́tẹ̀ àjò dùhánà àtàwọn tó sáà alákọ̀ pẹ̀lú àwọn nàwáfíìlì mi àbí àwọn ọ̀nà àwọn ọ̀nà هم لا يفعلون كان تنصي اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم علينا حق حق وارزقنا اتباعه وارنا باطلا باطلا رسول اجتنابه اللهم يا وحيد يا قهار اقرا سلطان على الله نبي سلطان انت على كل شيء قدير اللهم صل على خير صلى صلى قدر سنه قد اللهم ثبتنا وجلنا هذه مهديه اللهم زينا بزكاه الايمان ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين وحنا مسلمين وشكرا لصالح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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة